أمة إيمان أوصيكم ونفسي بتقوى الله بهذا أوصى ربنا سبحانه وتعالى الأنبياء والمرسلين وبهذا أوصى جميع خلقه وقال سبحانه وتسامى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم عباد الله فهذه رسالة عظيمة إلى كل من يحج بيت الله الحرام في هذه السنة المباركة وكذلك تتناول هذه الرسالة جانبا كبيرا في أحوال المقيمين في مدنهم بعد مغادرة إخوانهم الحجيج ونسأل الله سبحانه وتعالى أن يوفق الجميع لما يحب ويرضاه عباد الله وقد جعل الله سبحانه وتعالى كعبة المشرفة البيت الأول ودع في الأرض جعله الله سبحانه وتعالى أي هذا البيت مباركا وأضافه إلى نفسه تشريفا وتكريما لهذا البيت وقال سبحانه وتسامى أعوذ بالله من الشيطان الرجيم وعيدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين فأضاف الرحمن البيت إلى نفسه تشريفا لهذا البيت عباد الله واعلموا أن هذا المسجد له فضائل كثيرة ذكرنا بعضها ولكن في هذه الخطبة ننتقل إلى المسجد الثاني في, الفضاء في الفضيلة ألا وهو مسجد النبوي الشريف بالمدينة المنورة عباد الله صح عن رسول الله صلى الله عليه وسلم أنه حرم المدينة بعد أن أبنى الله سبحانه وتعالى له وأقر بذلك ابن في الصحيحين بأن خليل الله إبراهيم حرم مكة فتقبل الله سبحانه وتعالى منه ورسول صلى الله عليه وسلم حرم المدينة وقال المدينة حرم جاء هذا من حديث أبي هريرة ما بين عير إلى ثور فمن أهوى فيها حدثا أو فمن أحدث فيها حدثا أو آوى محدثا أو آوى محدثا فعليه لعنة الله والملائكة والناس أجمعين ويوم القيامة لا يقبل الله منه صرفا ولا عدلا عباد الله واعلم أن هذه المدينة لها فضائل كثيرة ولكن الذي يهمنا في هذا هذه الخطبة إنما المسجد النبوي الشريف هذا المسجد من صلى فيه صلاة واحدة كان له أجر ألف صلاة في غيره من من المساجد على وجه الأرض هذا رسول الله صلى الله عليه وسلم ولكن متى بدي ببني هذا المسجد وما كان لهذا المسجد من التاريخ قبل أن ننتقل إلى ما قرره العلم هل يفرق بين هذا في قول رسول الله صلى الله عليه وسلم صلاة في مسجد هذا خير من صلاة في غيره في خير من صلاة فيما سواه إلا المسجد الحرام كيف جمع العلم بين هذا وبين الفرائض والنوافل ماذا أعني برسول ماذا عني رسول الله صلى الله عليه وسلم بهذا القول هل يعم هذا القول النفل والفرض كل هذا إن شاء الله ستتناولها هذه الخطبة إن شاء الله الرحمن أقول فلما باتوا سؤال المسلمين البيك عليك يا رات قرفان النبي صلى الله عليه وسلم إن قرب بنات بمجك يكون بوا الله بني سليكون كان النبي بني سليكون لاري أترى علي أترى الصحابة جاء من توكل بلا النبي صلى الله عليه وسلم نجب للكامل ترى أنوزن mo ń fi àsìkò yìí náà ló ti bẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí mo ṣe náà nílò ti bẹ̀rù rẹ̀ pé òun náà ni tó fi sàtọ́tẹ́lẹ̀ fún ọ̀tọ̀rọ̀ ṣáájú wa kò sì yọ àwọn ànábì lẹ́mbẹ̀ bákan náà kọ̀ yọ nǹkan kan lẹ̀ nínú ẹ̀dá rẹ̀ àní takùlọ̀ ẹbẹ̀rù wọn Allah subhanahu wa ta'ala ìbẹ̀rù rẹ̀ in tí ó sọ di ọ̀run fún wa pẹ̀lú àánú rẹ̀ náà ni wọ́n fi àánú náà bá wa lò mẹ́jẹ̀ àbẹ̀rù rẹ̀ níbẹ̀rù nifad àmọ́ bẹ̀rù rẹ̀ ní gbangba àwọn àmọ́ ìyapa rẹ̀ ní kọ̀rọ̀ mọ́sàásọ wa níbi ìbẹ̀rù rẹ̀ jẹ́ kíkọ̀ rẹ̀ nìkọ̀kọ̀ wa jẹ́ ọ̀dájú gbangba wa lọ láti jẹ́ ọdógún ó ń la àyè máa kọ́lẹ́tà lé àwọn ọlọ́wọ́ lé àwọn ọmọ ìyá wa tí wọ́n ń lọ sí ilé ọlọ́run ọba tó jẹ́ ààyè ọ̀wọ̀ a sì pariwo fún wa pé kí ni tó pilẹ̀ eléyìí asàlàyé ẹ̀ níjẹ̀ dógún bákan náà ara àwọn ọlátìlẹ̀ ìní tó jẹ́ mẹ́kà kọ́mọ̀dé mẹ́dínà kó sì wálé hajj rẹ̀ pépérépé tí yẹn kò yí jẹ́ mẹ́ ṣùgbọ́n nàbí sàṣẹ́lámù sọ àsọtẹ́lẹ̀ kan fún wa wàhádà hadith náà hadith àbí rẹ́rọ̀ rọ́dí aláwọ̀ tààlà rọ̀ wọ́n sàn sọ wípé látò ṣàdùn rihal ilà ilà àtàlátàtì masajid àì máa di ẹrù dàgbà kásọpá ń lọ sẹ̀rìn àjò sí ilé ọlọ́nkẹ́ lórílẹ̀ káfi kọjẹ́ pé ilé ọlọ́yìn yóò gbé wa sẹ̀rìn àjò àfi mọ́sálásí mẹ́ta lèèyàn mẹ́ nítorí ẹ̀ sẹ̀rìn àjò anabi dákọ masalasi tí ń bẹ ní Mẹ́kà yẹn olùmọ́sílì haram ó dákọ masalasi tí ń bẹ ní Jerusalemu ní Palestine ó sì dákọ ẹlẹ́ẹ̀kẹta ó dákọ masalasi ara rẹ̀ ìdán kéèyàn lọ sí hajj kó sì lọ rèé bẹ masalasi anabi wò kò sí lára sí hajj bí ọ̀jà sí kò hajj kò sí gbà téèyàn ò bẹ masalasi àmì ṣùgbọ́n masalasi tí ẹ̀ bá wá bẹ̀wò ẹ̀ ọ̀dà pọ̀ kéèyàn sì rí pé òun sálámà sí ànábì sallallahu alaihi wasallam eléyìí ni masala tí wọ́n fi ti àfa àwa Ibn Taymiyyah màlẹ́kẹ́yìn nígbẹ̀yìn ayé wọn tí wọ́n fi kú sẹ́wọ̀n gbogbo àwọn tó sì ti àmọ́lé lórí rẹ̀ àwọn náà dà nítorí pé gbogbo àwọn tó jẹ́ ní kùrọ̀fàt àwọn ẹni ibi àwọn àkẹ̀ẹ̀dá tipẹ́tipẹ́ abẹ́ àwọn tí wọ́n bá ń sẹ́lù ní ọmọ kó sí wọ́n bá yí ara wọn jẹ́ wọ́n máa sọ̀rọ̀ ọlọ́run fún ọlọ́lọ́dì káwọn olè bá yóò àwọn èèyàn ní ọlọ yí ọ̀rọ̀ àfáà wípé à ẹ̀dàkùn mọ́sálásí lọ́lọ́rọ̀ jù ànẹ́bì lọ ni táàfin lè torí ànẹ́bì ṣe ìrìnàjò láti ilé lọ bí ànẹ́bì o ànẹ́bì sàn sọ wípé ẹnìkan nínú yín ẹ gbọ́dọ̀ máa bàbára sàárè kọ́dọ̀ ẹ gbọ́dọ̀ bàbára ti ń bẹ́nu sàárè kò jẹ́ pé ẹ wà mú ní ẹ̀mùlọ́nà asan ti kọ̀fọ́n délé ṣùgbọ́n alimẹ́sítẹ́dù ànẹ́bàwì mọ́sálásí ànẹ́bì sọ̀rọ̀ sọ́lá mọ́sálásí òun ló lẹ́yìn masalasi Mẹ́kà ṣùgbọ́n masalasi ọjẹ́ masalasi èrùmà nítorí pàṣẹ àṣẹlẹ́n ọ̀sánà fún wa súnnàtà khairin ó fi ojú ọ̀nà rẹ̀ lélẹ̀ fún wa lórí masalasi ọ̀sán àṣẹlẹ́n ọlọ́run pàlásẹ̀ kó fi Mẹ́kà lẹ̀ kọ́ lọ sí Mẹ́dínà nígbà tó rí Mẹ́dínà sọ̀kalẹ̀ sọ́dọ̀ àwọn Banu Amr ibn Auf ibẹ̀ ní gbé ó gbé ibẹ̀ fún arúgbà aṣọ́ta lẹ́yìn àtẹ́ni 14 days na bí bụ gbé bẹ́ẹ̀ bó ṣe 14 days yẹn jẹ́ àlà àbàbákiri rídìfà wọlá nàkọ́tì amsasalam gbọ́ra kúmi rẹ̀ ọwọ́ gbé àbúbákiri sẹ́yìn abákiri tó gbé sẹ́yìn anábì fi ń pan lé ni nítorí pé èèyàn dáadáa ó ní àbúbákiri radiyallahu ta'ala anhu torí pò náà ní nǹkan àgùn tiẹ̀ tó gùn wá ṣe yí jẹ́rọ́ kó ti tàǹbà àmì ìwà lọ sọ́dọ̀ àwọn àgbànú bó ṣe wá dé àárín ọ̀dọ̀ wọn ọwá ní àwọn bàbá nàìjíríà kí wọ́n lọ pọ̀ wá nígbà tí wọ́n kó ìyàndé hamsan sọ pé ìyá bá ní nàìjíríà ẹ̀yìn bàbá nàìjíríà fàmìlúrin bìhà ìpìkùn ẹ̀ta ilẹ̀ yìí fún lánùsà wímúkà a ní ta ilẹ̀ fún ọ bẹ́ẹ̀ náà rí jù al-ajrọ̀ ila Allah ọ̀dọ̀ ọlọ́run ọba òun láti ran kan ẹ̀san lórí ilẹ̀ apákanà àfọ́ àgbà wá wípé ìlà ó túnmà mí ṣùgbọ́n ìwáyà tó pẹ̀lẹ̀ túnmà rẹ̀ náà wà wípé náríjù al-ajrọ̀ min Allah ẹ̀san tá a bà rí lórí ilẹ̀ fámílì ìyá bàbá bàbá nàbí sallallahu alaihi wasallam torí bàbá tó bí bàbá nàbí Abdul Muttalib màmá rẹ̀ wọ́n ń pè ń sẹ́límá ẹn tó bí nínú àwọn bàní nàìjíríà lọ́wà àwọn bàní nàìjíríà ẹn tí ń pè nàìjíríà nàìjíríà ó kọ́ tó para gbajúgbajà lóòkọ́ rẹ̀ gẹ́gẹ́ ní Taymullah lárúbáwá ní fíìlì kàtẹ́ ń pè ní táàmà wọ́n máa ń pè mọ́sàrẹ̀ ní tíìmù àmọ́ wá ní táìmù lọ́dọ̀ lárúbáwá yìí tẹ́ ń pè ní táìmù ó ní àlà abudu ilé ọjọ́ pé mùsùlùmí lè sọmọ rẹ̀ ní táìmù lọ abdullah ẹrú ọlọ́run ṣùgbọ́n àwọn ìgbà náà èyí tí wọ́n mà lọ́nà wọn tí ó ń sin ìlò òsà wọ́n máa ń wá pé ànàjẹ́rì ní táìmù láàdà ibùn fàálábà bàbá tó bí ẹ̀rù ọlọ́run tẹ́ìmù láta ẹ̀rù ọ̀sà ti ń jẹ́ láta ẹni yẹn ìpìlẹ̀ tiẹ̀ náà láta àwọn ọmọ ọ̀sọ́rọ̀ jìnnì anábì wa gba àwọn èèyàn níjọ́ náà lọ́hùn wọ́n sì lẹ́tọ̀ọ́ ọba bẹ̀rù bó tiẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ méjì làwọn afọ àṣọ lórí ẹ̀ àwọn afọ aládìí ìfì ni àwọn onítàn ọmọ kíni ọmọ asalamu sára ilẹ̀ ńgbàtí ara anásù wá ń sọ́nà hadithi wípé dọ́nà lọ́hùn wà á dùkùrù lákùn máa fi hà in tí mo fẹ́ máa kàfíìn ní mẹ́lórí lọ ní dọ́nà lọ́hùn kò burú rẹ̀ mùṣírikí sàárè àwọn kèfèrí tí wọ́n ti kú tipẹ́tipẹ́tipẹ́ tí wọ́n jọ́sẹ̀ bọ́ ó dé ní wà fi họ́rìbọn lọ́wọ́ ń pè họ́rìbù tí òkè bá tí ilẹ̀ bá tẹ̀ pẹ̀rẹsẹ̀ lọ táwọn abìkan wá dá yọgún bẹ̀ tí wọ́n dàbí òkè òun ń pè ní kọ́ríbù kọ́ríbù yìí ó yàtọ̀ sí kúrúbà lọ́dọ̀ lábáwá tí wọ́n bá ní kọ́rọ̀bà ó yàtọ̀ sí kọ́ríbà kọ́ríbà oníkéyàn ọba nǹkan jẹ́ ibẹ̀ ni ti yọ ní ìsìn ilẹ̀ tẹ́pẹrẹsẹ lọ ìkan wá ìkan wá ìkan ó tún ṣe díẹ̀ ìtẹ́tàdùgbà sókè mi ṣé wọ́n lè pé ẹwà àwọn ẹ̀tọ́ tẹ́ pẹ́rẹsẹ́ o àwọn eléyìí náà nìyàn jẹ́ àlèébù bẹ̀ tí wọ́n bá ní èèyàn èèyàn ọkọ̀rọ̀ rọ́bà nǹkan ọba jẹ́ pẹ́rẹ́ta náà lọ́bọ́wá lówó kan tí wọ́n máa ń pa wọ́n ní ìdàstọ́láhà alfa'arọ́tù wàsínúrù kọ́rìbà dùkánù làtọ́r òwe lọ́rọ̀ lọ́bọ́wá ta ni wọ́n ń pè ní àtọ́r ẹni tí bá ń ta lọ́fíìn àwọn ń pè ní àtọ́r ẹni tó bá tún wá ń ta gbogbo nǹkan èròjọ́ ọbẹ̀ magi eh, irú ògiri eh, hinga kamau báwọn wọ́n máa ń pè ní àtọ́rù lọ́dọ̀ lọ́dọ̀ wa wọ́n sì máa ń pè eh, ẹ̀ẹ́dì bá ń tà wọ́n máa ń pè ní àtọ́rù wọ́n wá ní à tó bá ti e di wípé èkú tí ń bẹ ní ṣọ́ọ̀pù ẹ̀ ta àwọn nǹkan èròjọ ọbẹ̀ àti olóńgbò tí wọ́n fi sọ́bẹ̀ tí wọ́n bá parí ìjà wọn lẹ́yìn ẹni tó fi olóńgbò sọ́bẹ̀ ṣọ́ọ̀pù ba wọ́n máa ń pa òwe yìí tó bá di wípé ẹni tí wọ́n ní ó mú yàn àtẹ̀ntí ẹni ó mú tí wọ́n bá dọ̀rẹ̀ ọlọ́pàá àtò lè tí wọ́n bá dọ̀rẹ̀ wọ́n pòwe báwọn náà amsasalam ọpàṣẹ ìgbọ́yá àwọn alẹ́ náà fasukuyat wọ́n lẹ́bù rẹ̀ lọ wà náà igi dàbínú ti mẹ́mẹ́ àbí pàṣẹ kí wọ́n gé wọ́n gégi wọ́n fi ń ṣe pílà wọ́n sàmọ́ sára sí nígbà wọn kọ̀ mọ́sásàm sàsálàm wọ́n fi ọjọ́ méjìlá kọ́ nínú ọkọ̀ ìtàn gbogbo wọn lò wọn lò wọn sọ sílá ń papòdà bí wọn sáà sì wà náà ni ó ṣe wà àbákìrì ò sí kankan níbẹ̀ ó sì bí sí pẹ̀lú àwọn kan ikú kò tó ṣe ṣùgbọ́n àwọn èèyàn méjì náà sàhábà wọn padà tó sọ̀sán sílám sí ìta méjèèjì wá ṣe ọwọ́ jẹ́ ìdàkejì síra wọn kèsì lórí aburú lórí dáadáa tí wọ́n ní ìdàkejì síra wọn àwọn àfáàfi àdífì wọ́n sún gbogbo ẹ̀ papọ̀ wọ́n wá kójọ sójú méjì eléyìí ṣe báyìí méjèèjì eléyìí ò sì ṣe umaru nígbà ayé títí ẹ̀ gbogbo àwọn òpó tí ti sí igi dàbínú tàbí pèmí igi ó ti igi mi kí wọ́n fi bẹ̀ igi yẹn kí ó pẹ̀lẹ́ tí ń bí ká sọ pé igi tíìkì lápẹ̀rẹ̀ wọ́n ma ń kọ́ láti kìíní ọgbọ̀mọ̀ ó change side pé ẹlòjì ilé ẹ̀fúrúfẹ́ ṣùgbọ́n nǹkan àkọ́kọ́ tó sẹ́nu ẹlẹ́ẹ̀kejì kò sì fẹ́ sí kọ̀fẹ́ mọ́sálásí sí ṣùgbọ́n wọ́n máa ń sọ pé nínú àwọn tó tó mọ́sálásí kọ́ olùmọ́rùn náwà Usman Usman wá ní gbogbo àwọn igi tí wọ́n fi ṣe pílà wọn kò kú mọ́sálásí ohun tí gbogbo òkè láti bíi kankéré wọn tí wọ́n ṣe ń gbà náà ṣùgbọ́n nígbà tí wọ́n wá ń ṣe wọ́n wá kàn kan sí tótótó tó fáyìn dúpọ̀ sí wà tẹ́lẹ̀ lọ tí èyí sì ṣe fífáyìn ń tọ́ padà bọ̀ sínú ìdánimí ni a máa ṣe pẹ̀lú mọ́sálásí ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ àwọn kan tún takò náà sọ hábà wípé ah mọ́sálásí yẹ bá ẹ̀ ń sọ báyìí ń sọ báyìí wà lọ́lọ́wọ́ ni àti òfin ṣe tí mo ń ṣe yìí torí pé ní sẹ́ńtì sàṣẹ́lá mọ́ gbọ́dọ̀ sọ wípé máa náà lílà masjidan ẹ̀ ń bá kọ́ mọ́sálásí fọ́lọ́ sọ kọ́ mọ́sálásí ni àbòjú mọ́sálásí ṣe ojú méjì ni gbogbo ẹnìkẹ́ni tí wọ́n bá kọ́ mọ́sálásí kalẹ̀ tọ́ bẹ́ẹ̀ dá sí ó ti kó odidi mọ́sálásí fọ́lọ́ ṣẹ̀rí àwọn ẹ̀rí wá lórí rẹ̀ kọ́dà wọn máa kọ́ lọ kéèyàn ra pé ọ̀tà fún àti ẹ̀ńkọ pẹ̀lá nìyẹn dáadáa sílẹ̀ rẹ̀ thumma wá sáà almasjid ó tún fẹ́ mọ́sálásí sí lásìkò tiẹ̀ torí ìlú tó ti fẹ́ sí umaru òkú ti mẹ́mẹ́ òní umaru change irú òkú náà sì chẹ́ńjì bẹ́ẹ̀ òkè rẹ̀ ìgínà ló fi bẹ́ẹ̀ kò sì fẹ́ mọ́sálásí sí usmanu ó fẹ́ mọ́sálásí sí ó dé ní ó sì chẹ́ńjì irú òkú ti mẹ́mẹ́ radiyallahu ta'ala anhu àrùbọ̀ ṣùgbọ́n ọdún rẹ̀ lọ́bẹ̀rẹ̀ àwọn pàkànfà ní nígbàdó 30 years nílẹ̀ hijira kò lọ́bẹ̀rẹ̀ apákàfà nínú ọdún tó kín tí rúmọ́rà òfúnmọ́rùn lóò tí wọ́n fi pa ó ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ àwọn afáàlábí fi ní ẹ̀jẹ̀ akó méjèèjì púpọ̀ ó bẹ̀rẹ̀ ní táàtì yà sí hijira nígbà tó parí rẹ̀ ó ń lọ́dún tí wọ́n padà páhùn àwọn tí wọ́n rí bẹ̀rẹ̀ wọ́n nígbà tó bẹ̀rẹ̀ nu àwọn tí wọ́n wa wípé mọ́sálásí ìwé ìmọ̀ ọlọ́mọdé lára mọ́sálásí yẹn gbogbo tẹ́yìn níbi pátá fún ẹ̀sìn ìní ànábì ló mọ́sálásí fún àkọ́kọ́ ànábì sọ mọ́sálásí rẹ̀ sọ́rọ̀ wa tó bọ́ sọ́lá màlẹ́ ọ̀sọ́ di mahkama ibi tí wọ́n ti ń dájọ́ ó di kóòtù mọ́sálásí lọ́kọ́kọ́ ṣiṣẹ́ kóòtù láyé wípé àádájọ́ báyìí ànábì ló mọ́sálásí rẹ̀ fún ó dé ní bákan náà mustashfa hospital ànábì ló mọ́sálásí rẹ̀ fún ibẹ̀ ní títọ́jú sáàrùn ma'ad kó tó dìgbọ́ parasalaisi bákan náà masalasi ma'awa ilẹ̀ uzza amsasalam ó tó ṣe ní ibùdé sí àwọn tí ó jẹ́ wípé wọn ò tí ìmìyàwó tí wọn ò sí ìtí ìdáyàrá ní nínú àwọn ọ̀pọ̀ tí wọ́n ti bàlágà gẹ́gbó ṣe ṣẹlẹ̀ sí abúlábùnú Umar ó ẹ̀sọ́ kàní ẹ̀bí kò fi ṣáàbùn azibun àwọn azab ọ̀dọ́ langba tóhùn ètí ìsẹ̀kílẹ̀ o tóhùn ètí màrí nígbà àmọ́ mọ́sálásí bákan náà mọ́sálásí tún jẹ́ ilé àwọn ọmọ akẹ́ tí a máa sùn gbogbo àti ẹnkí ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam tọ́jọ́ wípé àwọn ságbàjúmọ́ àǹkẹ́ mọ́sálásí náà ni ó ní a máa sùn sóbì wà lè sùn bẹ́ẹ̀ àbúrò lè sùn bẹ́ẹ̀ wọ́n tún mọ́sálásí náà fún bìtáwọn obìnrin náà tún àwọn náà máa fi mọ́sálásí ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀sára mú bí mo sì sọ́hun ah obìnrin tí ọba ní ọ̀run kọ́ obìnrin tí a ti gbé kan kọ́ jẹ́ àfisàhì ìdàmà muslim na ẹ̀mí ìdàmà bukhari na hadithi umul mu'minin aishata radiyallahu anha àwàgbọ́ra ìyàwó aisha ní obìnrin kan bẹ̀ tí máa ń wádùn àwọn ala innahu min baldatil kufri anjani ìmọ̀ sáà máa ń kọrin máa ń kọrin yàwó ìṣàwà bèèrè pé kí o tó fi máa ń kọrin olúwa yawmal wishaahi ọjọ́ burúkú èsù bomimu ọjọ́ tí ẹgbà tí a máa ń pẹ̀lú ìṣá ẹgbà kẹni ṣùgbọ́n tí a máa ń fi sókun rẹ̀ àwọ̀ ìlọ́dọ̀lọ́wọ́ wàlídà ìtẹ́bọ́ntò wàlídà òun lọ́mọ tuntun níjọ tí wọ́n bá ẹsẹ̀ bí wọ́n wá máa ń lò fún obìnrin tó bá ti jẹ́ ẹrú kọ́dà kọjá arúgbó tí ó ti lé lọ́ndẹ̀ years wọ́n tún máa ń lò fún obìnrin àwọn èèyàn rẹ̀ náà wọ́n sá láìkì ìṣesí rẹ̀ wọ́n bá túkùn ẹ̀rú lọ́rù rẹ̀ ṣùgbọ́n Imam Bukhari tẹ̀ kó má dé

ẹ̀gbìn bẹ lára wọn alàkìrẹ́gbà ní ẹ̀lú lẹ́yìn ẹlẹ́yìn ẹyẹ wọ́n sáré pọ̀ nígbà kíní jábọ́ òun rí bí ibi tó fi lélẹ̀ ó wu awọ ó kò bí awọ ẹyẹ máa gbé kíní ẹ̀gbà ọba sáré láwọn èèyàn bá ń wá gbàgbà ta wá lẹ́yìn tó lè jí wọ́n ní tààrọ̀ ni ó jí ní wọ́n gbogbo ara mi wò rí bá ní kòkòrò ẹ̀mú bọ́ọ̀bì pẹ̀lú ọjà ẹlọ yabẹ́ rẹ̀ ó fi pamá bẹ́ni hátà fàtàṣú kùbúláhà wọ́n yabẹ́ rẹ̀ ó bá obìnrin wọn kèfèrè sí ní o kèfèrè náà náà o ọwá bí ọlọ́run pé allahumma bàrí ni ọlọ́run ọba ọmọ pẹ́mì kí mo jí kìíní wọn orí kọ́ wá fi fọ̀ mímá ó ti bó ti ń sọ̀rọ̀ ẹ̀yẹ ń bá ń bọ̀ láti ojú sẹ́mà ó sì gbé kí ní ìsẹ́nu

min ta'ajibi rabbina láàrẹ ìmọ̀ náà ọba ni ṣé ń gbà mọ́ ọ̀rọ̀ ìsìlámù yìí ní ìgbà kan náà yẹjú bùkátà àti òní gbọ́rọ̀ rẹ̀ èmi tó dẹ́gbẹ́ kẹfìrí ní gbọ́ náà náà alá ìnáwó níbi mìǹbákẹ́tì kúfúrì nílùú úrú ìlú tí wọ́n ti ń sin èṣù ọlọ́run kúkú pàdúrà mi ń bẹ̀ ọwọ́ alámi àǹjáni ó tún láàmì ń bi kanopi kónkóló ti fi máa sùn masalasi n táwà ni ìdí mbẹ́nu arábì tó masalasi na bákan náà máa wà mara àwọn obìnrin wọn sọ bẹ ṣùgbọ́n pẹ̀lú ṣẹ́rtù kó bí o sùn masalasi kọ́ máa gbé bẹ́ẹ̀ ó ń kọ́ ni wàhálà ṣùgbọ́n ṣé amúnú wà fún mínàlì fitina ṣé fitina ò ní bá hàn tí ọba fitina ọba ti ní bá ẹnu ẹnìkan ọba kọ́ sọ wípé obìnrin olóṣù masalasi o tó bí ọba nírun ààyè ọ̀tọ̀ lílẹ̀yìn ṣùgbọ́n ká pẹ̀lú ìrùn mọ́sálásí ẹnìkan ọ̀pọ̀ sọ́bẹ̀ àníbi tòlú mọ́sálásí fún yìí bákan náà sọ̀rọ̀ tọ̀sán àní sàsán ó tún lu mọ́sálásí bí ibi tí wọ́n lè mú ọ̀daràn pamẹ́ sí tí ó yanjú ọ̀rọ̀ rẹ̀ ó ṣẹlẹ̀ sí sùmáàmà ọba yàmáàmà ìtàn tiẹ̀ náà gùn lọ rẹ̀rẹ̀rẹ̀ táà sọ pé ẹ̀sùn mọ́sálásí bẹ́ẹ̀ kò sì ṣe mùsùlùmí bákan náà lẹ́mìí torí ìsìláàmù mọ́sálásí tún jẹ́bi tá a máa jẹ́ kékeré ọwọ́ tí jẹ́nàbà sí ìgbélára rẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ìsìn wa ọ̀rọ̀ ìmọ̀ni kèèkàn sọ̀rọ̀ pẹ́ nìkan kàn máa wá pariwo yọ́mọ wá gbarata kó ọmọ ìjọba ah jẹ́nà bíi fifty years kí gbogbo ọ̀rọ̀ rẹ̀ yìí gangan ṣé jẹ́nà bà tó kọ wọ́n náà ṣùgbọ́n àwọn bàbá bàbá yàmá mẹ́yì anábì dèmọ́ sáàsì kòtò ìjọba ta ọwọ́ ní káà sàbí ọlọ́mọ apá oko fún ẹ̀sìn rẹ̀ ọ̀rọ̀ sápọ̀ ń bẹ̀ bóun ní ẹ̀sìn mú bóun ní gbàsílám iṣẹ́ àwọn bàtà máa ń sọ̀rọ̀ nípa ìgbìmọ̀ tọ́sẹ̀rẹ̀ pẹ̀lú sàsálàm àti bíṣùlùmọ́sálásí àmàdíbẹ̀ eléyìí bá wọn àníbì wá ní masjidi hada masalasi mi tẹ́ ń gbé masalasi mi masalasi mi sọ̀látùn fi masjidi hada kí yóò kí nǹkan masalasi mi khairun min alfi sọ̀látùn fi máa síwá ó kèése gbẹ́ 1000 irun ní masalasi mi 1000 ládá olè yọ́ bàtí àbákí ìrọ̀ masalasi mi ànábì kèése yóò ní kalabi sọ ànábì ni bayna bayti wa minbari láàrin ilé mi àti mímbàrí mi níbi tí mo ti máa ń ṣe kútùbà yẹn rawdatun min riyadil janna àbàtà kan ní nínú àbàtà àlìjẹ̀nà wà mímbàrí túrọ̀tún min túrọ̀ àlìjẹ̀nà kí wọ́n bá gbẹ̀ túrọ̀ tí wọ́n bá gbé lọ́dà kalẹ̀ gbogbo ibi tí ohun tó ni ibi mímbàrí mi wà láwọn èèyàn fi máa ń sàdúrà ń bẹ tọrọ àdúrà ń bẹ àrí ẹ̀rí látọ̀dọ̀ nẹ́bí sallallahu alaihi wasallam àwọn afọ́ wa ní kò burú tá a bá clear fún àwọn ọmọ àyàwó àti ẹsẹ̀rẹ̀ àjòrí ṣùgbọ́n àní torí tiwọn ká máa fún kútúbà yìí nítorí wípé èmi àti iná àdáni àkáwà náà wọ́n mabẹ̀ àbá àfẹ́ mabẹ̀ afẹ́ mabẹ̀ torí tọ́lọ́ ṣá allah rahman a'udhu billahi minash shaitani rajim ọlọ́run gbogbo ẹni tí ó tajìta nílé rẹ̀ mẹ́jì ń wà mẹ́tì ń jáde láyé o wúrọ̀jọkùn sọ rẹ o tí wọ́n bá ń sa àwọn tó tajìta nílé ọlọ́run lálìkẹ́ àmọ́ mẹ́jì wọ́n mú mọ́ wọn o wọ́lájọpọ̀ sọ̀rọ̀ ká máa gbọ́ orin ká máa gbọ́ títà mọ́sálásí ẹni tí bá ń kì í bọ́lé ọlọ́run kọ́ mọ̀ pé bọ́nà ọba pọ́n ilé tí ń yẹpẹrẹ ẹ̀hún onú ọ̀pọ̀lọ́ lé ní o tọ́nà wọn bá sí gbèsẹ́dà kìí ṣe ojú báwà sí ìwé ni ó sì dé sí ọlọ́sọ̀sọ̀rọ̀ bá kùn mú mi má bá wa lò pẹ̀lú bínú rẹ lábùsànú wa o gbogbo ẹ̀yìn orin dìtòun a máa ké fún yín bí yàtọ̀ pápára èèyàn ọ̀bà kásẹ́ẹ̀tì tó àwọn kan mẹ́tẹ́ bí wọ́n ṣe pa nǹkan yóò sì lè wọnú ẹ̀ kí yóò fi ilẹ̀ olóore fún jùkọ́ bá jẹ àríyá torí pé náà wọn ọ̀pọ̀ yọlá pé èèyàn kú. táwọn la ilaha illallah èyí mọ́sídì mẹ́rin à ń pa mọ́sálásí ẹ̀ play disco ní mọ́sálásí tó lẹ́gbẹ́ tí wọ́n bá sọ fẹ́mi àtẹ̀yìn bí ọgbọ̀n ọdún sẹ́yìn pẹ̀lú ọ̀sẹ̀lẹ̀ a lè bá jàǹdẹ̀ta kù bẹ́ẹ̀ sí àwọn tí a disco tí a ní kankan sáà ní ọwá gbọ́nà mọ́sálásí táwọn fowó rà wá na'am hasbunallahu wa ni'mal wakeel al masjidul nabawi masasa nabi lẹ́nìí wọ́n ti fẹ́ mọ́sálásí sí òde ní sọ̀látùn fi masjidi hada ẹ̀ ń bá kí mọ́sálásí mi yìí hada ṣe ń tánà gbígbà lọ́rùn jọ́nà lọ́n ni èyí tó fọwọ́ ara rẹ̀ kọ́hún àtọ́ àti àwọn sọ̀hábà déédéé ẹ̀mú bí tọ́mọ àbí dàkọ́láwù ziyadat gbogbo àwọn ìtí wọn fi kún náà sókòrò ń tánà bí wí ziyada wọn mọ́sálásí lọ́wọ́ ẹ̀yìn ó tún bá níwájú nítorí wípé wọ́n ti sún mọ́sálásí wájú sí kìí ṣe bíi mímbàrí ànábì ìjọsímọ́ òní ẹ̀ ń lò kódà afẹ́ ẹ̀rí tó bíi sáfù tó fẹ́ tó bíi mẹ́ta sí mẹ́rin kátó kàn bíi mímbàrí wọn kí ni hukumu sáfù náà ṣé kéèyàn ọlọ́rẹ̀ tó ń sáfù wájú ti bí ẹ̀ntì ànábì fílẹ̀ so láàmà kàn sáfù wájú mọ́sálásí ànábì àbí ẹ̀ntì wọ́n súnra wájú tẹ́yìn fi tòun sáfù àkọ́kọ́ lẹ́yìn ìmáàmù àbọ̀ òní kí rẹ̀ àbọ̀m̀bẹ́ bákan náà ọwọ́ ọ̀tún màámù ó lóore ju ọwọ́ òsì rẹ̀ lọ tá a bá wo ibi tí wọ́n fẹ́ mọ́sálásí sí níwájú ìsìn tí èèyàn bá lọ rè dúró níbi ọwọ́ ọ̀tún màámù ó tiẹ̀ ti kú òní rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ in tó ní bá sì pẹ̀lú àdìsí àsálàm sí èèyàn lè torí ìsúnlọ́bi tí ànábì wí tí ń pè kéyìn ó torí ẹ̀ sọ wípé àfimọ́sáṣá àbí nìkan o orin ọwọ́ òsì máàmù ti lóore ju ọwọ́ ọ̀tún máàmù lọ àmọ́ bákan náà sọ̀láàtù fi mọ́sílì hádà tí èyàn bá kí mọ́sálásí mi sí ó kún ìrún náfìlà náà nú àti mọ̀ pé ọ̀rẹ́ yẹn àti mọ̀ eléyìn pé n dáàbò bí n sọ̀rọ̀ sí ó kún fardu àti náfìlà torí àwọn tí wọ́n ń sẹ́rẹ̀ àjò àtàwọn náà táwọn náà láàrin abẹ́ insha Allah salatu fi mẹ́sìdì hada ikhtalafa al-ilm fi qasr salam hada àwọn àfáàfin mọ̀nara wọn gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà 90% tí wọ́n bá ń kọ̀ wípé ìrún ọ̀rẹ́ yàn ó ti kó ónú ẹgbẹ́ kí ọ̀rẹ́ yàn kan mọ́sáàsì ní àbúnábì wọ́n ní bọ́bá kó ọ̀rẹ́ yàn nú sí náfìlà náà wọnú ẹ̀ ibẹ̀ ni ti wá ṣe àyànyà wípé sọ́wọ́ àbí ọ̀wọ̀ ṣùgbọ́n kátó náà sọ̀rọ̀ náfìlà gbogbo wọn papọ̀ lórí ọ̀rẹ́ yàn ọ̀wọ̀ bákan náà tẹ̀híyàtùl masjid oní àkónú tánà bí sọ bákanáà rọ́kì àtàní bádẹ̀lì jùmọ́ rọ́kì àbí ìtàmì ìlú jùmọ́ ọwọ́nú ẹ kò yóò sí àríyànjẹ́ mbẹ́ bákanáà rọ́kì àtàní kọ́bla magrib rọ́kì àbí ìtàmì kìí sáájú kátó kí magrib ọwọ́nú ẹ àwọn èèyàn lọ́bà ṣùgbọ́n bí tí ìfún wà ó ní annawafil arọ́tíbà bí sọ̀lọ́wàtí khams àwọn àrùn tá a mọ́ sábà fi yànnáfìlà sáájú ìrọ̀rùn ìmọ̀ràn sọ̀wọ́nú ẹ̀ wà kìyàmù lẹ́yìn kéèyàn fẹ́ ṣe tahajjud kìyàmù lẹ́yìn sọ náà wọnú tí a sọ àwọn labala àti nẹ́fìlù tá à ń sọ o irú ọ̀ràn yà àwọn àfọ jìyàn lórí pé kọ̀wọ̀ tahiyatul masjid wọn ò jìyàn lórí eléyìn rọ̀kìátánì bádàl jùmọ̀ Imam Abu Hanifa rahmata'ala wọ́n ní ó kó ìrun ọ̀ràn ìyànú ó sì kó gbogbo náfílà àánú ṣùgbọ́n kéèyàn ò kí náfílà lé ńlọ́dáàjù tí èèyàn bá wá kí ní mọ́sásí yóò nílù ládá tí ẹni tí ó kí ìrun ìyànmí lónìí ní rahimahullah ta'ala àwọn ní bákan náà òun ni fardu àti kíni ọ̀rẹ́ yẹn bẹ́ẹ̀ qawlan wahida wọ́n nítorí kíni nítorí pé hadha al-kalam waqa'a mawqa al-imtinan wan-nutra ọ̀rọ̀ yìí ọwọ́ láàyè ní téèyàn ti ń ṣe fáàrí pẹ̀lú ọlátọ́lọ́ ń ṣe fún masjidi haga kí lẹ wá fẹ́ yọ lẹ́gbẹ̀ẹ́ tí ń fáàrí tẹ́ sí ọ̀gá lẹ́gbẹ̀ẹ́ tí ń fáàrí ẹ̀ ti ṣe fáàrí lẹ́gbẹ̀ẹ́ nígbàtí mo sọ wípé ọ̀rọ̀ yẹn ni kòkòrò kí wọnú àdébí sì sọ kẹ́lẹ̀ owó rẹ̀ bọ́lọ̀ ń ṣe fún tó tún ṣe fún mà rẹ̀ lórí àwọn ọjọ́ yòókù àti tó ṣe fún náà lórí àwọn ànàbí yòókù tẹ́ bá ti wọ́n mú kẹtẹ́ ẹ̀mú mi ilẹ̀ ajẹ́ wípé ìyẹpẹrẹ bìlóyìn má ó ti ṣẹlẹ̀ sẹ́ni tí ń búra náà bí ó ṣe ń fẹ́gẹ̀ tí ń fẹ́gẹ̀ kò ju agbolé wọlé o kódà kò dé agbolé kejì o ṣùgbọ́n tí wọ́n ní à bẹ́ẹ̀ sẹ́ wo òǹkà ìlú wọn kan ní o ibi tápẹ̀lẹ́ wà àtijọ́ mọ̀ bá ọ̀rọ̀ kanu ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta lọ́rọ̀ Imamu Shafi'i rahimahullah ta'ala wọ́n lọ báyìí pé náfìlà náà wọnú ẹ̀ níbo ní ọdún náfìlà wọnú ẹ̀ ṣùgbọ́n sọ́ọ́ṣìbù nùbúwà ẹ̀ńtọ́lọ̀ fi sẹ́rẹ́ kí gangan ló gangan sọ جاء في السنن لابي داود من الله تعالى عنه وارضاهما زيد بن ثابت ni ànábì sọ dọ̀ kan wípé afdalu salati al-mar'i tí fi bayti èyí tó bá kílè rẹ̀ ní ilà ìmọ̀túbà tí ìbá ti sì rọrọ̀ yẹn tí èèyàn bá ń kí rọrọ̀ yẹn rẹ̀ ní mọ́sálásí ya rabbi ó kú oríire tí wọ́n lọ rẹ̀ yẹn náà fílà lé ànábì ní kò sí ìtútù kí tó tọ́nà tó láìkì tó náà fílà ti yàn tó yàn mọ́sálásí ọlọ́run láìkì ẹ̀ tó yàn lé akọgbọ̀ yíba wọ́n wá ní kò burú gbogbo wa sí ní ànábì lọ́lọ́run ànábì sí a jẹ́ wípé tẹ́mi náà bá dé mẹ́dínà ní ìsìn níbo lè ní o hòtẹ́ẹ̀lì tí mo dé sí a jẹ́ bọ́rọ̀ ti kó ní náà nù pé afdọ́lù sọ̀rọ̀ láti lè mẹ́rin yìí in tó lóore jù mú ìwọ̀n tó mọ̀nìyàn tó ń kí fún ah, àtàlá sírù ládà 1000 ní wàgbà tí ń bá kìíní òtẹ́lì àwọn àfáà ní òní kọ́dà ìlọ́sùtù lóore jù ntánàbí ń sọnù ọ̀dà wọn ni ṣe àtúrì nkẹ́lì ìtàlẹ̀ fi báàkì ọ̀rọ̀ látọ̀dọ̀ nàbí sàlám wọn lọ́wọ́ jẹ́ àti hàbí rìwáyà mubayyana wa musarraha ina mọ́mú tìrìmìtì rẹ̀ nígbà òtà ara ni fi bẹ́ẹ̀tì yìí irú ọmọnìyàn nú ilé rẹ̀ khairun min salati fi masjidi hada kèése bẹ́ẹ̀ ẹ̀rùn tó bá kí mọ́sálásí mi illa al-maktuba lẹ́yìn ọ̀rọ̀ yẹn nìkan àbí wọ́n máa máa mú mọ́sálásí rẹ̀ tún dányẹrí torí pé kò lù nǹkan tí a gbélé lọ salawatullahi wa salamu alayhi gbogbo tí ó bá sì ń pé èèyàn wò nǹkan kọsẹ̀ láyé èèyàn wá kọsẹ̀ ànábì nìkan ni sọ̀rọ̀ wá tó lẹ́wọ́ sílámù ayé èèyàn kí ara wọ́n ní sí nǹkan mí ń bẹ tó tó kí ara wọ́n ní nǹkan mí ń bẹ wọ́n ní bùlẹ̀tìrì wọ́n ní jáà في المستدرك الحاكم وفي الزوائد لمام عيثمي من حديث عبد الله بن سعد sahabi jalil èèyàn dáadáa ní sàbẹ̀ òun wọ́n bá sàṣà ń dọ́kà ó ní ya Rasulullah inni as'aluka an salati lil farida fi bayti wa fi masjidika wọn náà fìlà tí mo fẹ́ bí ọlẹ́rẹ̀ inú ọ̀ràn yà mí mọ́sáàsì ní ti wà náà kí ṣùgbọ́n mo náà fìlà sí máa kí lẹ́ nàbí máa kí mọ́sáàsì wà nàbí ya abdullah ìrẹ́ abdullah kọ̀dìtọ́rọ̀ máa akọ̀ọ̀bà bayti min masjidi fúnra rẹ̀ ìwọ náà kúrí àjọpọ̀ mẹ́tìnà ni bóò ní léèrí ṣe súnmọ́ sáájú tó ah, Abdullahi ni afẹ́ ilé pè ní ara wọn afẹ́ ilé mẹ́yàtọ̀ gẹ́lá rí méjèèjì tó ní wọ́n ṣe kọ́ mọ́sáṣí ànábì tán ojú ẹsẹ̀ ní ẹ̀sìn kọ́ ilé ìyàwó ànábì sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mélòó ní akọ́njọ́ náà méjì torí àwọn méjì mẹ́rẹ́ lẹ́dọ̀ fún àyàwó mi sí ní ẹ̀lẹ́ iléekun ní ẹ̀lẹ́ iléekun ní ẹ̀lẹ́ iléekun ní ẹ̀lẹ́ iléekun ní ẹ̀lẹ́ iléekun ní ẹ̀lẹ́ iléekun ló jẹ́ pé ìpìlẹ̀ inú ẹ̀sìn wa tí bá ti ń dàrú òkè òní nísìnyí mọ́sálásí rẹ̀ ilé ìmáàmù rẹ̀ bí wọ́n ṣe máa kọ̀nù mọ́sálásí rẹ̀ ilé ìmáàmù rẹ̀ asìlùmù tí ìmáàmù ọba ti gbé báwọn umma àrọ́ àrọ́ ni umma directly ni o àbí indirectly ní sùrùdíyà súnànù ọkọ̀ ilé ìmáàmù yọ wà ní òkè mílíọ̀nù yọ wà ní ẹgbẹ̀ báyìí ilé ìdàdà nínà yọ wà ní ẹgbẹ̀ rẹ̀ àwọn méjèèjì wọ́n jọ kọba wizaratul awqaf wa shamsi laniya àwọn nẹ́ẹ̀sì mójútó wizaro kan nìyẹn ministry nìyẹn lórí gbogbo tó bá ní pàṣẹ pẹ̀lú mọ́sálásí àti táwọn èèyàn bá náà fílẹ̀ fọlọ́n tó jẹ́ endowment àti ọmọ mójútó nù Allah subhanahu wa ta'ala gbogbo bá sì bọ́ọ̀lù tó fi kọ̀ wá dákun má yọjú ẹ̀ sí wa o ànábì wá wà lórí ilé ó ní ìrìn àbúlá ẹgbẹ́ ọmọ bí lè mi ṣeré sí mọ́sálásí wallahi ni an usalliya fi bayti ahabbu ilayya min an usalliya fi masjidi hada kí n kírun náà fílà ní olé mi wallahi ni láìkì ju kí fílà mọ́sálásí lọ illa an takuna maktuba bára bí àyàfi tó bá yà jẹ́rọ̀ ọ̀rẹ́ nìkan jàmáà sáàwárí àwọn ẹ̀rí tàbí ti tu alẹ̀ lórí kama yẹn náà fìlà wá lé arẹ́rì tó pọ̀ àkọ́kọ́ hadith Anas bin Malik rọ́sà tàbọ̀dọ̀ pásà sọ wípé ìjì alù akérèmọ̀ bùrúdàkùn min salatikum bi ba'di salatikum astaghfirullah bi ba'di salatikum salawatu wa salam alayhi ẹ ẹ ẹ sọ pẹ̀lú kẹ́ máa kó náà fìlà ayé wálé ilé ni ẹ̀ tí ma yànà fìlà ayé ní ìrìwáyà mi ìjì àdú sọ́lá àtàkún fi ìbí yìí ti pẹ̀lú hẹ́nà náà nígbà bẹ́ẹ̀ Umar rọ́jì rátà náà ọmọ àbọ̀húnmá ìrún náà fìlà ayé ilé ni ẹ̀ tí máa kí o ẹgbà wá ní ìwà wa min sọ̀látà òfin masjid tẹ́lẹ̀ kọ̀ọ̀kan yípa kírun tán masalasi tó jẹ́wọ̀ ọ̀rẹ́yàn tó gbé wábẹ̀ fẹ́lì yẹ ti àìlì bẹ́ẹ̀ tí yí ní sínú mi sọ̀láti yìí kọ́ yá lọ rẹ̀ fi ti lé fúnlé náfìlà rẹ̀ ilé ni ọmọ ẹgbẹ́ lọ ilé ni kọ́ ti lọ yà àwọn agbòye padà wípé náfìlà àtọ̀rẹ́yàn kò masalasi àtàbí kóónú níbo níbi tó yọ máa gbé bí ìdí láì tààlà masala wa dé ibẹ̀ láti wá gbé kútu àjọ mẹ́jọ tọ́bọ̀ wá rí bá wọn ṣe bí pìlẹ̀ ni pé tóbìnrin bá kírun lé ti wọn ó lóore dùn tí wọ́n bá kí mọ́sálásí lọ sí wọ́n wà ní máa torí ládà 1000 lọ kírun mọ́sálásí ànábì àbí tí wọ́n ọdún 1000 lọ tí èsì ìdẹ́bẹ̀tì náà ti ń kírun lé wọn wọ́n nírú tí ó 1000 lọ ní mọ́sálásí ah. ọ̀dà bí ibn láì tààlà masala kan ọ̀rọ̀ orí rẹ̀ pọ̀ bákan náà ibi tí ó ń sún sáásí síwájú ó ti kú ọ̀nà rọ́ọ̀dọ̀ ó ti kú ọ̀nà túrà min túrà ẹ̀lìjánná ṣùgbọ́n sí wọn ní ládá lórí ẹ̀ náà bákan náà nígbà míì ààyè ah, ń bá náà ìmáàmù ọ̀sẹ̀ gbẹ̀ngàn o máa ń kú bára tẹ̀wọ̀sẹ̀ kí ni ó gúnmù wọn kí ni ìdájọ́ ọ̀rọ̀ wọn ààyè tí ẹ̀ ń lọ yìí ẹ̀yọ́ máa yá ààyè ni ààyè tẹ́ ń lọ yìí téèyàn bá mọ ọlọ́run bá lóru bẹ́ẹ̀ tó máa nẹ́bí ìpínlẹ̀ okú wọ́n fẹ́ sọ̀rọ̀ wọ́n ń yàtọ̀ sí pé wọ́n abúlọ́nà abbas ó gbé ábí ọmọ rẹ̀ dìde àti ikrima maulahu tí wọ́n lọ sọ́dọ̀ àbúsẹ́dìl khudri wọ́n lọ kẹ́kọ̀ọ́ àbúsẹ́dìl khudri bó ṣe wára méjèèjì ó sì ń bẹnu ògùn dọ́nà lọ tí ń bi omi ìrìn ọgbà rẹ̀ ara rẹ̀ ti bu bó ṣe máa ní ó ní ánìní ọmọ abúlọ́nà abbas ikrima wọ́n ní ká kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ni ẹ̀kọ́ kẹ́ni nípa bí ànábì ṣe ṣètò ìgbésí ayé ọ̀dà ojú ẹsẹ̀ ibi ọwọ́ lórí fọwọ́ ọfọ ẹsẹ̀ ọwọ́ amú aṣọ rẹ̀ sọ̀rọ̀ ọ̀sẹ̀ wà ń bá wọn sọ̀rọ̀ ẹlòmí àmà kàdífì tọ́jọ́ pé níkà ní ọwà ń dirẹ̀ ìwọ́tọ́ ọjọ́ mọ kí ó tó olóhùn sí mọ̀rọ̀ ọjà nínú ilé ọwọ́ bá o gbọ́dọ̀ pàtí àdì tó o bá ti mọ̀ pé o ti wà ní kíni ẹni tí ń bọ́ra lẹ̀ fadlan kátó wá sọ wípé yá yá yó ah, ah, ọ̀lọ́lá sì sẹ̀sá mú léèké o ní hadisi náà ó ti bọ́ra lẹ̀ o ah, ní àbúrò rẹ̀ kí ló sàbúrò rẹ̀ iná ní sápá mi lórí láti ẹ̀kan àbúrò rẹ̀ àbúrò rẹ̀ ó ti lè fọ́ bọ́ ó ti fẹ́ máa ó

èsì kí ló kọ rẹ̀ kò yẹ́sẹ̀ nìkan àwọn olùkọ́ ṣàṣìwọ̀n àfi pààyàn ó sì sọ́dọ́ta ma ń se wà límọ́nà alákùnlé ha bí ànábì ṣe mẹlẹ́mì ẹnì wa bẹ́ẹ̀ náà lọ́wọ́ ó sì pọn lé mọ́ nítorí pé ànábì sọ̀rọ̀ sọ́lá ńlá fi ń ké fún wa wípé ìwọ tó ọ̀bà dárúgbọ̀n sí wa ṣùgbọ́n gbọ́dọ̀ máa dúró nánú ẹ̀mí rẹ̀ wípé wà láì pàdé ẹ̀ lápá ìwọ́tọ́ àyàwó rẹ̀ inú ilé ọ̀gbọ́dọ̀ bí kèése wípé kí èèyàn máa bá lọ́jọ́júmọ́ tọ́kà bá ti ń lọ́dọ̀ ọ̀gbọ́dọ̀ bu ẹ̀rìn wọ́n gbọ́dọ̀ rí ìkoro lára rẹ̀ pé ha ṣé ń sì wàá fẹsẹ̀ lè sí ànàbí níbi tí mo dé ìmọ̀ mọ̀dáràn ọ̀rọ̀ mọ̀jẹ̀ ń parí rẹ̀ pẹ̀lú wọn máa dáyà ìwé ìmọ̀ ìmọ̀ ọwọ́ àti ẹ̀tì mọ̀ láti gbogbo kọ̀ pélé ọmọ mọ̀ bá wọn. ọ̀lẹ́ òpé yẹn ìwọ tí kòtò rẹ̀ kọjá gbogbo sẹ́ ọ gbọ́dọ̀ máa dúná nínú ẹ̀mí rẹ̀ pé ẹwọ afá ńgbà ọ̀pàdójọ́ iwájú tá a bá ń ra àwọn aṣọ tuntun mi a mọ̀ géèyàn so kẹfì wá sí ìmọ̀lẹ́ ara lè buhari ìwọ náà sì máa yòó ó lè jẹ́ direct tàbí indirect gbogbo ẹni tí ń sọ pé bí súnà nàbì ṣe rí rè ẹ wá fẹ́ nìkan bóòdè tá a lè sọ pé ó ti se bí ànàbì síbà náà sọ kí gbogbo ọjọ́ máa ṣe ni síbà náà bá sọ pé ibi táwọn ọba ti ṣe àwọn kí àkùsásùn náà sí kò bí o kí àkùkò bí o bó o wá ní ọ̀ràn tẹ̀ǹtì wá ń dínà bẹ́ẹ̀ bá gbọ̀ kẹsẹ̀ àti sẹ́lẹ̀ kí wọ́n bó o wá ní ọ̀rẹ́ tí ò lè jẹ́ gbọ́ ní ọ̀sẹ̀ tó wájú ọlọ́ nàám ká má jí ọ̀tá òdodo kájọ́ rí òdodo ká sì máa bẹ́ lọ́n kó jẹ́ kí títẹ̀lé rẹ̀ kọ̀rọ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa mọ́sálásí àdínábì ìrún kan bẹ̀ ìrún one thousand téèyàn bá kí mọ́sálásí mi bàṣẹ kírun yìí nígbà bá pa ogbó ìrún one thousand wapọ̀ ní ilé tó ṣe lédi ẹyọ kan tí ẹ̀ máa kí mẹ́sàsà nàbí bẹ́ẹ̀ náà nàfílà ṣùgbọ́n ìrún tó ń kálukú wá ń kí ń bì tá a bá ti délé tá a yẹn nàfílà mọ́sálásí tá a lọ ìwé yẹn lé ó tún lóore ju ni o tá a lọ rèéyàn nínú ilé alọ́sọ̀tàlá dákun bá ní sàlékún kí ànàrí jama'a kalọ̀ sí hajji ká bẹ musasar samu ká sì sàlámà sí ànábì sàlám assalamu alaikum ya rasulallah ọ̀dà àbípọ̀ ṣùgbọ́n kò sí nínú sẹ́ hajji o kò sínú kí ni o kò tí ẹ̀ tán máa hajji lọ́nà kankan asọ̀sára gbogbo àwọn ọmọ ìyá tí wọ́n ti ń gbéra lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan mẹ́jì àgbọ́ àbúrú pẹ̀lú ní kankan wọn bàálù ẹ̀nì kọ̀ọ̀kan wọn mẹ́jì ọ̀já wá bá wọn lò pẹ̀lú ìyọ̀nù rẹ̀ lọ́wọ́ mẹ́jì wọn sàárẹ̀ hajj wọn mẹ́jì wọn sí ní ọ̀sìpítù wá sí ní hajj tó gbà lọ́wọ́ gbogbo ẹni tí ń kó bùkátà kẹsì kejì lọ́ba bíyà rẹ̀ ẹni tí ń lọ rè túbà gbàgbà táwà rẹ̀ wá dá wọn padà sọ́dọ̀ wa kí wọ́n pò bí ẹ̀sẹ̀ wọn bí ijọ́ tí ìyá wọn bí ọ̀sáyé àwa náà tó wọ́n bá wa dáadáa wọ́n tó kò sọ̀rọ̀ gbogbo ọ̀tá àti ìlọ́nà jáwà ní òdebẹ̀ láyé àtàlàfíà sì gbà ní bàdá lọ́wọ́ wa. hàdá sallallahu alaihi wa muhammadu wa alihi wa wa sallam ajismin kathira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 الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم عباد الله واعلموا أن رسول الله صلى الله عليه وسلم بين لنا شرائع الله سبحانه وتعالى وأخبرنا أما أنزل الله سبحانه وتعالى عليه في كتاب العزيز بأن أول بيت وجع في الأرض للذي بكت مباركة ألا والمسجد الحرام وعندنا أربعة مساجد في العالم كله لا أفضل منها الأول المسجد الحرام والثاني مسجد رسول الله صلى الله عليه وسلم بالمدينة المنورة عباد الله وقد كان لمسجد رسول الله صلى الله عليه وسلم خصائص ومناقب جمة وكثيرة متنوعة ومن ذلك أن رسول الله صلى الله عليه وسلم أخبرنا أن صلاة في مسجده خير من ألف صلاة فيما سواه قال رسول الله صلى الله عليه وسلم صلاة في مسجد هذا خير من صلاة فيما سواه إلا المسجد الحرام عباد الله ومن خصائص هذا المسجد أن فيه منبر رسول الله صلى الله عليه وسلم وبيت رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم بين بيتي ومنبري روضة من رياض الجنة ومنبري ترعة من ترع الجنة وترع عتبة السلم صلوات الله وسلامه على رسول الله صلى الله عليه وسلم وعتبة السلم إنما هو ترع عند العرب وجمه ترعا فقال رسول الله صلى الله عليه وسلم ومنبري ترعة من ترع الجنة كذلك عباد الله قد استعمل رسول الله صلى الله عليه وسلم مسجده لجميع شؤون الحياة كان مكر صلى الله عليه وسلم مأوى للعزاب جاء هذا من حديث ابن عمر رضي الله تعالى عنه وارضاهما وكذلك مأوى للأسير قد أسر صلى الله عليه وسلم بعض الأسير وجعلهم في المسجد كما جاء في قصة ثمامة ملك اليمامة جاء هذا من حديث أبي هريرة والحديث في الصحيحين كذلك كان مدرسة صلى الله عليه وسلم في أول الأمر مدرسة لجميع صحابة رسول الله صلى الله عليه وسلم كان صلى الله عليه وسلم إذا صلى بالناس صلاة الصبح أقبل على الناس فيقول رؤى منكم رؤى فوأدبها له كذلك كان رسول الله صلى الله عليه وسلم صير مسجده مأوى للضيوف جاء في قصة وفد تميم وفد ووفد ووفد عبد القيس كذلك جعل صلى الله عليه وسلم مسجده في اول الامر مستشفى يمرض فيها المرضى جاهد في قصه معاد ذهب في قصة سعد بن معاذ رضي الله تعالى عنه وارضاه كذلك كان صلى الله عليه وسلم محكمة ومجلس بالقضاء كما صح ذلك الرسول صلى الله عليه وسلم وبما قضى به صلى الله عليه وسلم بين الخصوم في مسجده صلوات الله وسلامه عليه كذلك عباد الله هذا المسجد مسجد شريف مسجد شرفه الرحمن بتشريفه رسوله صلى الله عليه وسلم لذلك قال رسول الله صلى الله عليه وسلم صلاة في مسجد هذا لكن اختلف أهل العلم في قول صلى الله عليه وسلم هذا هذا الكلام عام في النفل وعام في الفرد أو عام في النفل وخاص في الفرد اختلف العلم في هذه المسألة وتنوعت أقوالهم لكن فصل الخطاب من صائد النبوة ومن صائد الشريعة هذا بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيه من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وكفى وصلاة الله وسلامه على عباده الذي اصطفى الذين اصطفوا عباد الله أوصيكم ونفسي بتقوى الله قال ربنا سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله فإن العلم اختلفوا في الصلاة في مصر صلى الله عليه وسلم هل وعام في جميع في كل صلى الله عليه وسلم صلاة في مسجد هذا خير من ألف صلاة فيما سواه هل هذا الكلام عام فيشمل الفرد والنفل ذهب بعض العلم إلى أن هذا القول عام فيشمل النفع والفرد ومن ذهب إلى هذا الإمام أبو حنيفة والإمام مالك رحمه الله الجميع ولكن تعددت الأقوال الواردة من الإمام الشافعي رحمه الله رحمة واسعة ولكن رسول الله صلى الله عليه وسلم فصل هذا الأمر وبينه جاء من حديث زيد بن ثابت رضي الله تعالى عنهما أرضهما أن رسول الله صلى الله عليه وسلم قال أفضل صلاة المرء في بيته إلا المكتوبة وكذلك قال رسول الله صلى الله عليه وسلم صلاة المرء في بيته خير من صلاته في مسجد هذا إلا المكتوبة كذا جاء في الصحيح إذا ما مسلم أن عبد الله بن سعد أتى النبي صلى الله عليه وسلم فسأله عن صلاة الفريضة وعن صلاة النافلة في مسجد صلى الله عليه وسلم فقال له صلى الله عليه وسلم قد ترى يا عبد الله قد ترى ما أقرب بيتي من مسجدي لأن أصلي في بيتي أحب إلي من أن أصلي في مسجد هذا إلا أن تكون فريضة عباد الله واعلموا أن رسول الله صلى الله عليه وسلم استحثنا كثيرا على جعل نوافلنا وعلى جعل نفلنا في بيوتنا جاء هذا من حديث انس بن مالك وجاء من حديث ابن عمر وجاء من حديث جابر بن عبد الله رضي الله تعالى عن الجميع قال رسول الله صلى الله عليه وسلم اكرموا بيوتكم ببعض صلاتكم وقال صلى الله عليه وسلم اجعلوا صلاتكم في بيوتكم وكذلك صلى الله عليه إذا قضى أحدكم صلاته فليجعل في, في مسجده فليجعل نصبا من صلاته في بيته إلى آخر ما جاء رسول الله صلى الله عليه وسلم إذا فهذا الكلام خرج مخرج الامتنان فكل ما خرج مخرج الامتنان فإنه يؤم فبأمومه فبأمومه يتقرر الابتزاز بهذا الامتنان هذا الذي قرره العلامة الإمام مالك رحمه الله رحمة واسعة فالصفان امتن بأن جعل الله سبحانه وتعالى صلاة في مسجده خيرا من ألف صلاة فيما سواه إذا فهذا يشمل النفل ويشمل كما كما فهذا سيشمل النفل كما شمل الفرد لكن اختلف العلم في النساء هل هن لهن داخلات في هذا الأمر مع أننا قد عرفنا أن صلاتهن في بيوتهن غير من صلاتهن في مساجدهن ولكن فيما يتعلق بالرسول صلى الله عليه وسلم فإن أهل العلم فصلوا في هذا في هذه المسألة تفصيلا وبينوها تبيينا لعل الله سبحانه وتعالى يبقينا على خير وعافية ونستمر على هذه النقطة في الخطبة القادمة إن كان في الأمر بقية اللهم ربنا عز الإسلام والمسلمين اللهم عز الإسلام والمسلمين اللهم عز الإسلام والمسلمين ودمر أعداءك أداء الدين اللهم دمر أعداءك أداء الدين اللهم من أراد بنا وبديننا وبأرادنا وبكتابنا بسنة نبيك بسوء اللهم ربنا أعوذ الفتن وجل كيله في نحن وجل يتمنى الموت ولا يستجاب له اللهم ربنا عسى دانا ودان عددا واحجم بردا ولا تكون أهدا اللهم ربنا وحد صف المسلمين وادمى شتت المسلمين اللهم ربنا اشف مرضى المسلمين واغفر لموتى المسلمين وأنت على ذلك قدير وبالإجابة جدير وأنت على كل شيء قدير عباد الله واعلم أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وثنى قد وثلث بكم قال الله سبحانه وتسامى أعوذ بالله من الشيطان الرجيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القائم والصية الثابتة إنه من صلى على صلاة صلى الله بعشرة اللهم اللهم ربنا صل وسلم على النبي الكريم خاتم الانبياء خليل الرحمن اللهم صل وسلم وبارك عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا